hallelujah hallelujah o. ẹ gbọ́ òpó tó so lé ayé ró. construction company wo ni ó bá wa kọ́. rcc ni. irọ́. julius berger. wọ́n ní òpó tó so lé ayé ró ẹ gbọ́. construction company wo ni ó bá wa kọ́. jẹnẹrétọ̀ tó rùn fi ń ṣiṣẹ́. ẹ gbọ́ ṣé táìgà ni abẹ́mẹ̀kánò. èmi o. spíkà tó ń sọ̀rọ̀ nínú wa ẹ wí fún mi níbo ni wọ́n gbé wáyà rẹ̀ gbà àti wípé òjò tó ń rọ lókè sílẹ̀ ẹgbọ́n sàṣejì rẹ ni àbí kanji. ó wá ní pé iṣẹ́ olúwa ó ta lẹ́nu. kí lè wí sẹ́. iṣẹ́ olúwa ó ta lẹ́nu. abẹ́ orí. abẹ́ orí lọ́jọ́ ọjọ́ yẹn. kí lè wí sẹ́. abẹ́ orí lọ́jọ́ ọjọ́ yẹn. kí ló ṣe. ọ̀sẹ̀ ẹja déètì ẹ̀. alágbára. ọ̀sẹ̀ ẹja déètì ẹ̀. wọ́n ó ní Peter wá lọ gbowó wá kí ló wí ó ní Pétérù wá lọ gbowó wá ṣe rí yẹn ìgbà tí yẹn náà débẹ̀ àsìn ọ̀pọ̀ nǹkẹ́ tí ń jẹ́ àkí ló ṣe ó ti káàdì bọ ẹnu ẹja o ó ti ké bọ ẹnu irin ẹja bá ní enter your pain kí lẹ ló wí ó ní enter your pain lọ́ba díje e s fi gbọ̀rọ̀rọ̀ lówó bá jáde. mo jẹ́ wípé iṣẹ́ olúwa ò ta lẹ́nu. kí lè fi ṣe. iṣẹ́ olúwa ò ta lẹ́nu. ẹ dákun ẹ farabalẹ̀ kẹ́ mọ́ gbọ́ mi.